والقلم وما يسطرون وإن لك لأجرا غير ممنون فستبصر ويبصرون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ودوا لو تدهن فيدينون هماز مشاء بنميم عتل بعد ذلك زنيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين نسيه على الخرطوم إنا بلغناهم كما بلغنا أصحاب الجنة إذا أقسموا لا ليصرمنا مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن على حرفكم إن كنتم صارمين فانطلقوا وهم يتنادون خفتوا ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حيد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين أفربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راجعون وكذلك العذاب والعذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما, لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون لهم حيهم بذلك زعيم أو لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين سوف يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مبرم مثقلون أم عندهم الغيب فهم يكسبون واصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مظلوم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين الحمد لله ثم صلاة مع السلام على نبينا محمد صلى الله عليه وآله وسلم صلى الله عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدقل سيرة الله بدجوا الحمد لله على بتي وتقدر كيار الدرجة لقواتي رلي alhamdulillah. lẹ́nu ẹ̀bà tí a dúpẹ́ fún. alhamdulillah. a tọ́ àpọ̀lọpọ̀ àdókò yìí kí a gbẹ̀ fún anábíà muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀tọ́lá ọba ọgbàmọ̀ jẹ́ àwòkọ́ṣe dáadáa fún wa. sallallahu alayhi wa sallam. ọlọ́mọdé kò ṣe àdókò yìí kí a gbẹ̀ fún anábíà. sallallahu alayhi wa sallam. àti àwọn sọ̀hábà rẹ̀ gbogbo tí bá ń tọjọ́ náà lọ́bi tí ó fi dìjọ́ àkẹyàmọ̀. àmín. ó ṣe àwọn aláàbẹ̀kẹ́ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ olùtẹ̀lé dáadáa. àmín fún òjíṣẹ́ ọlọ́mọba sallallahu alayhi wa alihi wa sallam àti kú lórí ìtumọ̀ suratu al-qalam àti ká sọ wípé àti kú lórí ìtumọ̀ àyà. إنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. a bẹ̀ ti ṣàlàyé kí ni ìdí tó pátá fi pẹ́ tó bẹ̀ lórí àyà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá wípé a fẹ́ kí ìṣesí wa ìwàsí àti ìwòsí wa náà kó jọ ti ànábi sallallahu alaihi wasallam. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وفي أكفافي وجوع النبي صلى الله عليه وسلم àyàfi tí a bá ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ń sọ nípa ìfèfè ṣẹlẹ̀ pé àwọn àgbàlagbà aláìbá náà sọ wípé òṣùmọ́ ni. iná ni ìsúnmọ́ni náà ni ìmọ̀ ìṣe ọnu. Nígbà tí tí a sì fẹ́ mọ ìṣe rẹ̀ ajẹ́ yí pé wa zakara Allaha kathira tí ọlọ́run sọ ikpe. ẹni tí ó lè tẹ̀lé ànábì náà lẹni tí bá ń tí ń pààrà rẹ̀ létí ni a sì wà lérí láti àìmọye ìbàtà máa fi jáde kúrò nínú àyà yìí tí ọlọ́run ọba kò ti jẹ́ kí a lè kẹ́sọ̀ pẹ̀lú àwọn ọ̀wà ànábì wa Muhammad kó sì jẹ́ kó bá wa láti pàdé ẹ̀rọ tí yóò yọ̀rọ̀ síbẹ̀. àwọn abadé bíi anabi sallallahu alaihi wasallam bí ó ti bá àwọn olùbéèrè òun gẹ́lẹ́ bíi al ẹni tó fẹ́ ṣe fatuwa tó fẹ́ gbé ìdájọ́ ẹ̀sìn kalẹ̀ gbogbo mùsùlùmí yòókù gẹ́gẹ́ bíi mustafti ẹni tó fẹ́ béèrè fatiwa lọ́dọ̀ òní mímọ́ ìṣesí wo ni anabi sallallahu alaihi wa sallam ìṣesí wo ni àwọn oníbèrè fi béèrè béèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ìṣesí wo ni anabi sì fi dá wọn lóhùn a sì máa rí àgọ̀ sọ́dọ̀ ẹni tó fẹ́ béèrè béèrè sọ́dọ̀ ẹni tó ti fẹ́ béèrè tí ẹni tó fẹ́ béèrè béèrè bá ti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu ẹni tó fẹ́ dáhùn béèrè tí o bá ti wákìkọ̀ lọ́dọ̀ ànábi sallallahu alaihi wa alihi wa sallam ó lè ti ara ẹni tó fagọ̀ béèrè béèrè yìí kó ṣàṣìṣe. ìlú fa tó fi jẹ́ pé àwọn onímọ̀ sọ yìí pé gbogbo ẹni tó wá fẹ́ jókòó sọ́dọ̀ àga fatuwa láàbòdì dandan ni kọ́kọ́kọ́ gbọ́ bí ànábi ti bá àwọn tí wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ lò. sallallahu alaihi wa náà ní pé ìṣẹ́jú ànábì ní pé ìdàrọ́ àṣà ìlàbí hajj ti là hókùnmí sẹ́ni bá rí pé ẹni tó wá béèrè béèrè yìí ó bùkátà sí ìdájọ́ kan tó yẹ kó mà ẹ́ tó jẹ́ pé ọ̀tọ̀ ni tó wá tó béèrè ó bùkátà sí ṣùgbọ́n tó nídìí nǹkan mí náà tẹ́gbẹ́ tó bá lọ báwọn yóò tún padà wá tún bí ìbéèrè àrẹ́bí òfin kò fún un láfi ṣe rí pẹ̀lú àdìsá fún àwọn Abu nípa àwọn ìjọ kan tó sọ pé kó ná ọ̀rọ̀ kíyà ni àwọn ìtàrí a máa ń wà lórí ibùdó ńlá àjẹkùnà kọ́mùnì kí ọ̀rọ̀ kí bẹ̀rẹ̀ bá hara a kì ń pẹ́ ìrìnàjò àjò gbèsè ayé wa orí omi ló pọ̀ láti máa ń lò a sì máa ń gbé omi dání àmọ́ tí omi yìí tá a bá fi ṣàlùwàlá kò ní sí tí a mú tá a bá ní ká mu omi yìí kò ní sí omi tí a fi ṣàlùwàlá asọ̀tí ànábì fi dá wọn lóhùn àti àwọn ẹ̀kọ́ tó dáre ńbẹ̀ ọ̀rọ̀ ìjẹjọ́ ni àdàpàdà sẹ́yìn. ìta tó fẹ́ gbélé náà ni pé òkìṣẹ́ ọlọ́mọba sallallahu alaihi wa sallam ó ní ìgbà míì ń bẹ nínú ṣe sí ẹ̀ pẹ̀lú àwọn tó bẹ́ béèrè béèrè ní wípé wọ́n rúbà máa kára ti sì yára bàyáàna lima ashkala ala sa'il. ìgbà míì ń bẹ àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam nínú manhaj rẹ̀ ó lè yóò fi ṣe yóò ṣe àlékún ìbéèrè tí ó ní béèrè béèrè lẹ́ni tó fẹ́ fi fún ẹni ẹni àlàyé tó kú lórí béèrè tó béèrè. Láti ṣe ẹ̀kẹta sọ wípé yóò fún ní ìdájọ́ míì sáàtọ̀ sí ìdájọ́ lápòjú ìgbà tábìlì pé àlẹ́ bì tá a bá gbé omi dání lórí omi ṣé omi yìí kò ní tó wá mu tá a bá rò sàrọ̀wàrà. Tá a bá sì mú òṣèlú sàrọ̀wàrà àfàlàtàwọ́tọ̀ mi máa ń ṣe bàrà ṣé ká máa lo omi odò tí ń sàn náà ṣé ká máa lo omi yẹn láti ṣe kíni o láti ṣàlùwàlá ló dá wọn lóhùn ó ní tọ̀húrù máa hú aláhìlì mọ̀ ìtàtù ẹ fomi omi tó omi odò yìí ẹ fi ṣàlùwàlá mẹ́rin kò sí ní tó ṣe omi ẹ̀ mọ́ kọ́dà òkú mbete tó bá kú sórí ẹ̀ ẹ̀ tó jẹ́ ẹ gbé ìbéèrè kú mbete ẹ̀ wò ṣe kíni fún àbí àtẹ́lẹ̀. ṣùgbọ́n mọ̀ wípé tí wọ́n bá tún lọ èyí tó kọ́kọ́ dàrú wọn lójú wọn wá bèrè yẹn bóra ta mọ̀ sàwàrà ṣé wọ́n tún para yà wọ́n tún para wà bẹ̀rẹ̀ gbà àbí àtẹ̀tẹ̀ sàwàrà tẹ̀ dùgbẹ́ ọ̀lọ́wọ́ láti bí yà ọ̀bọ̀ oúnjẹ náà mọ̀ nǹkan lórí yìí. bó wa ní báyà màmá àwọn tọ́yọ̀kọ̀ dédégbé sí tí wọ́n wá béèrè ní àlékún bẹ́ẹ̀ ààrẹ rẹ̀ ṣùgbọ́n ilé mẹ́sàn yìí ni wípé ìgbà mi ń bẹ tó bá yẹ pé tí oníbèrè béèrè lásán la bá dà nǹkan yẹn yóò sì dàrú mọ́ lójú náà ìbéèrè tó bá wà o tá a bá dà rẹ̀ bó ti dàrú mọ́ lójú wà á mú àlékún wá kó lè jẹ́ àlàyé fún ìdí yóò padà dàrú mẹ́niyàn lójú lápòjú rẹ̀ ẹ̀ wá báyẹ̀ yìí pé adákùn sars àhálàkà àríkò ẹnìkan ló mà kú ó sì fi ìyàwó lẹ̀ ó sì fi bàbá lẹ̀ ó sì fi ìyá lẹ̀ a sì fẹ́ pé ogún rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam. ẹni pé ìbéèrè ìtò wa béèrè ni na am àwọn àti à oṣù wàhálà ń bẹ kí ni ẹsẹ kó filẹ ẹni ó fi ìyàwó rẹ ṣé lọ́mọ ẹni kò lọ́mọ ọ̀dà yóò ní àbáwá ní ìgbésẹ̀ ni pé ẹ ìyàwó ní dàkà nínú ogún nígbà tí o ti ní ọmọ ọmọ. ẹ fún bàbá là ẹ fún ìyá àti ìyá ẹ fún nígbà bàbá ẹjọ́ máa jẹ ìtọ́básẹ́kù àwọn kan sọ pé ẹ fún ìyá àti bàbá ẹjọ́ wọn máa pín ìtọ́básẹ́kù kí ìyàwó nígbà tí o ti sọmọ yẹn kí ìyàwó mú fún fún kí eku mọ̀já ní àbá àkèrè àbù ọkùn báwọn gbogbo ntẹ́ sọ yìí lọ́dọ̀ ẹni tó wá béèrè béèrè ìmúṣílà ní ọ̀pọ̀lọpọ̀ àbí fún. àbíkárá ntẹ́ béèrè mọ́sálà kọ̀rọ̀ wáyé lọ béèrè yẹn ntẹ́ tó yìí náà àdánwò ló tún jẹ́ fún torí wípé gbogbo ń tẹ̀ ń dakọ̀ ẹ̀ kò lè yé ẹ wọ àfihàn wọn sọ pé nínú ìṣẹ̀lẹ̀ Islam tó kù bá kú a ní àwọn àṣàbùrù fòròdù mọ̀kọ́ dára ẹ wọ àṣẹ gbé so a ní àwọn ìtọ́jọ́ yìí pé tí ó kù bá kú tí a bá fẹ́ pín ogún ṣẹ̀rí àti fún àwọn ní nǹkankan ní pàtó tí wọ́n ṣe kí ni o tí wọ́n jẹ nínú wọn oníyàwó wà. ìyàwó sì rèé hálà méjì ni gbàmíì yóò mọ̀ jẹ báyìí jàmí yóò mọ̀ jẹ báyìí níwọ̀n bá tí ò ní fi dàrú mọ́ lójú kí ìdáhùn tẹ ẹ fẹ́ fún kó lè jẹ́ kí ni o kó lè yẹ. òkùsọ̀ ọlọ́run bá sọ́lá àrùn àrùn wàsálàm nínú mọ́ní àjò àmà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo àdìsá fún àwọn Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ọ̀dọ́ abẹ́mu Mas'ud ní òkùsọ̀ ọlọ́run bá sọ́lá àwọn ìṣòro àdìsá àwọn ìlànà yàrá ìkọlù jẹ́ nàmà nǹkan àfi kọ́lù mithqal dharratin wal kibr àdìsá kò ní wà àlìjẹ́ náà ẹnikẹ́ni tí wọ́n bá ṣí gbáàyà rẹ̀ wò tí wọ́n bá rí èkì kẹ̀kẹ́ nínú ìgbéraga tí wọ́n bá rí lára rẹ̀ oníwọ́bó àlìjẹ́nà ẹ̀jẹ̀ máa ṣí ọkàn rẹ̀ ṣé ń bá wọn bá ó kéré bí ọmọ náà gún báyìí nínú ìgbéraga lọ́kàn rẹ̀ sẹ́ni pé ọ̀rọ̀ àlámọ̀rin yẹn lágbára làyẹ̀ dè kúrò jẹ́nà nǹkan àfi kọ́lé bìí ní kọ́lá dá rọ̀tín nkébẹ̀ ṣọlá ọmọdé kò ní tó jẹ́ pé ìròyìn ìgbéraga kìí ṣèròyìn tí wọ́n fi máa ń ròyìn mùsùlùmí. bẹ́ẹ̀ pé nígbà míì ń bẹ o nígbà míì ń bẹ tẹ́gbẹ́ àwọn èèyàn máa ṣe kẹ́límà ìgbéraga lò ìgbà míì kéèyàn mọ tọ́nà wọn bá ṣe fún yẹn lóore ó lè má jẹ́ ìgbéraga ẹgbẹ́ sọ̀rọ̀ ìjẹ̀jọ́ náà yìí pé àwọn sọ pé àwọn sẹ́yìn wà ládàá Adam wà èmi ni ọ̀gá gbogbo ọmọ àdájọ́ ìdáàbò pátá ìgbéraga kọ́. صلى الله عليه وسلم أي يما فأما بنعمة ربك فحدث ó yàtọ̀ sí ìgbéraga ìgbéraga nínú hadith yìí abíkọ́lá júwe ìṣòro pè ní ìgbéraga àkíkọ̀ fún wa. bá níbi ṣe wá sọ̀rọ̀ yìí tó sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ àrọ̀ jùlọ ọkùnrin kankan jùlọ ni ó ní wòjú ṣe ọlọ́run bá ìgbéraga tó bọ́lá wọn ṣe dá yuhibbu an yakuna thawbahu hasanan wa na'luhu hasana. ó ní ọkùnrin yìí ẹ̀rọ bọ́lá wọn bá dá ní pé yuhibbu an yakuna thawbahu hasanan wa na'luhu hasanan. ó fẹ́ kí aṣọ tó ń wọ̀ ó fẹ́ bu bó ṣe ń kó tó bá kó ti padà yóò tún nù inú máa ń ṣe sẹ́yìn náà ń ṣe ìgbéraga níbi jẹ́ pé gbogbo ìgbà ẹ bá ti rí ẹni tí kò ní àsúnṣe ìmúra àtijáde rẹ̀ àmì wípé kí èsì lòdì láti gidi sallallahu alaihi wasallam. ẹni pé táyà ìbéèrè yìí lápòjú ní ìsìnbá àṣejọ kò ní ìsìn àbápadà ńkọ afẹ́ mọ̀ lọ ẹ̀sìn bá àkàbàdà ìjọ ta ló ní tó wẹ̀ mẹ́wọ̀ ọba tó nu bàtà rẹ̀ àbí pọ́líṣì à wọ́n ti rí ẹnu ìwo nìgbéraga òsì táwọn nìkan ní kékeré kan kì í ṣègbéraga lóṣù ìṣesí yẹn ẹni yẹn náà ló sọ aláwọn èèyàn tó pé bọ́lọ̀ wọn bá ti dá wọn wọn ẹ̀ fẹ́ kéko yí olóbìnrin pẹ́ lómi ìbí tó tó bá dé ó bá gbé ọmọ ẹ̀yìn pé abrahamu má jà á já o wáyé tì í tí kó bá lọ kán sí i aláì ìyá rẹ̀ gbé mọ̀ pé ó dára nínú. lọkọ̀ bọ́sẹ̀ ọlẹ́kùn tó jẹun. so àwọn èèyàn kan wà bá wọn ẹ̀rọ sọ ṣé kò ṣe gbèrà kò ṣe lọ́wọ́ bá nínú ìsìnmátù ní afẹ́fẹ́ àwọn obìnrin gbé àdébí ní lọ́wọ́ àjẹmíìl ẹ̀rọ kò sẹ́yìn tí wọ́n béèrè wà lábì ní sífà ọlọ́ kò yá mi wọ́n ní àbísà ẹnìkan bẹ oníbẹ̀ ká sọ̀rọ̀ ọmọ ẹ̀mẹ́ tí wọ́n tà ọmọ ẹ̀wẹ́ àbí wọ́n ah, ọlọ́run bá wọn bá tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ nǹkan tó bá rẹwà ẹ̀rọ kò sẹ́yìn wọ́n wà wa bàtọ̀rọ̀ làhàkì ọ̀gọ́mùtò náà. àmì ìtàn máa ń sọ pé ìgbéraga ìgbéraga ìtàn pè ní ìgbéraga nǹkan méjì náà. alákọ̀ọ́kọ́ ó ní kó olódodo ńlẹ̀ báyìí olódo ọ̀rọ̀ ló fojú ẹ̀ ọ̀wọ́n fojú rẹ̀ náà rìn gbogbo ẹ tí bá ti ń fojú rẹ̀ náà òdodo pátá onígbéraga yẹn ni wọn. bàtọ́ wọn bá fẹ́ràn ìṣèkọ́s ọlọ́ni àbá wàsákìbàrọ́ وكان من الكافرين ọkọ̀ ó fárígá wàsákìbàrà ó sì ríra rẹ̀ ó ṣe gbéraga kí ló dáhùn sọ pé ó ṣe gbéraga wípé ó rí òdodo wípé ádámà ti mọ̀ ju àwọn lọ sọ̀gbọ́n وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم Bàbá bàbá ní Ádámù ya ṣàlàyé tí wọ́n mọ̀ ẹ́ ṣàlàyé fún ọ. فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. Fọ́tọ́lọ́wọ́ bá pàṣẹ kí wọ́n forí kalẹ̀. Fàṣàjádù. Ọlọ́dún àwọn mọ̀láìkà ni wọ́n forí kalẹ̀. Ilá ìbílí. Àfi ìbílísì nìkan ti ń dé àárín wọn. olódodo sábàtọ̀ ni pé kò tí ì mẹ̀pọ̀ gbàtẹ́bẹ̀ ẹ̀ẹ́dọ́ kìtà ló mọ̀ jù ọkọ jẹ́ kí wọ́n rí hákù wípé ádámà mọ̀ jù yìí lọ jẹ́bọ́ ń gbìlá kákọ̀ọ̀nù àbẹ́sì ooo kò tí ì gbẹ́gbẹ́ ibi mẹ́sàn kalẹ̀ sí ní gbìlá bàtọ̀rọ̀ kó olódodo ti lágbájá mọ̀ jù ọ ìyẹn wàhálà fa kọ́ ọmọ فسجدوا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wọn tẹ́tù kọ́lá àlámú ẹkú ìyá. ẹ̀ka mọ̀ hikma dáre gbàmí yẹn pé lágbájá mọ̀ ẹ̀yẹ́ wà ẹ̀mẹ́jì wà class olùkọ́ wa ní Ibrahim ẹ̀ka ló mú ẹ̀mí láhà òjò ọ lọ. wọ́n ti dá ustaz ìlígbà bẹ́ẹ̀ sọ mo mọ náà hò jùlọ Suleiman lọ àyè ìyẹn sọ náà hò. kọ́lá yá Ádámù. قال يا آدم أنبئهم بأسمائهم. olùkọ́ wa dẹ́wà ní àkàrò tẹ̀ náà tẹ̀síọ́ gbẹ̀ kọ́ olùkọ́ wa ìlú sùlẹ̀mí ìmọ̀jẹ ló kọ́ mí nítorí kọ́ fàmí sùlẹ̀mí. ẹ̀ka sọ Ibrahim àti Saadu. Rashid. ayé Rashid Ibrahim àti Saadu dàpọ̀. Saadu wa dé òun mọ náà Ibrahim òun mọ náà Saadu nígbà tí wọ́n wá ṣèdánwò kan sẹ́gbẹ́ni kó sá lékè nígbà tó ti lékè yẹn mọ́tò wẹ̀ tó rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ wo ìsín fọ́ọ̀mù ń dọ́yẹn ni fọ́ọ̀mù wo ló sí. ìní ọlọ́run kọlu subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم nígbà tó ti ṣàlàyé ẹ ó ti fi hàn wá pé mo jù ú rọ wọn lè mọ tó dèrò ní lọ́mọ jù rẹ ọmọ mi ò tó ṣe yẹn olùgbẹ́sì ká rẹ ìlú apá wa ká rẹ ìlú apá wa ẹni tọ́lọ̀ wọn bá ti fà gbọ́lá ìmọ̀ àánú àtọ̀dọ̀ ọlọ́run wá ni ẹni tó bá wọ ọlọ́ba subhanahu wa ta'ala ni yóò fún tó bá rẹ̀ ti fún ẹni tó bá ti fún ẹ̀yẹ kásá lámà ara wa wípé ẹni tọ́lọ̀ wọn bá fún láàrin wa. ìyá ò ní ìyí pé ìwọ náà láyé ara rẹ ò lè mẹ́ta nǹkan ṣe tó lè mẹ́ta nǹkan ṣe kálá ṣùgbọ́n àtàwájá àfàwà ká mọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kí wá ṣe níbi mẹ̀sìn nìkan o níbi gbogbo ètò ayé yòókù náà tó kálukú ṣe a máa dúra wa lọ. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات كم بايع شيطان أبى واستكبر وإذ قلنا للملائكة اسجدوا لآدم àbí wọn ní iṣẹ́ pẹ̀lú ìgbéraga bàtùrù lè hàkì òdodo ẹ jẹ́ ká ràpéjú rẹ̀ àwọn obìnrin náà ara wọn mọ̀ ṣe wà yẹn wọ́n mọ náà dájú ra wọn lọ. ẹ̀yin bẹ́rẹ̀ àti bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ àwọn àbú náà ni mo gbà lọ́wọ́ ẹ̀sẹ̀ ókè àfọ̀n àwọn àbú àwọn àbú bẹ́ẹ̀ àyè àfọ̀n mẹ́ta ń gbàrà àwọn àbú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwádìí gbogbo àbúrò ọ̀bẹ̀rẹ̀ dáhùn àwọn àbú kan náà wà فلما أبعهم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم kò lè mọ fáàkù tá à ń sọ yìí. Nàá. Ìyá wa sọ wọn. Àwọn ẹja ti pọ̀. Náà àwọn èèyàn á mọ̀ mọ̀ nǹkan ṣojú ra wa lọ nítorí fọ́ọ̀dà ń sinmi ni pé ẹni tó mọ̀ ẹ́ ṣe jù ọ lọ gbà pé ó mọ̀ ẹ́ ṣe jù ọ lọ. tó bá dé obìnrin méjì ní ọ̀gbẹ́ ah wàláhì múra gbájá irú òda wọn mọ bẹ́ẹ̀ ṣe. dá nǹkan yẹn mọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n náà wá wo pé mọ́ wàá jápá bẹ̀rẹ̀ wọ́n mọ̀ wá bá ti ṣe wàhálà wá wò pé kí èmi náà lè ṣe jù wọ́n lọ o. ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ìwọ náà ó ní káàró kà kó má lè kókó ọlọ́run fi kẹ́wọ́ ìwọ náà mú níbàdà ibi àbúlà àárọ̀ ọkàlà àjà ti gbẹ̀gìrì kẹ́ẹ̀tọ́ lọ bí iṣẹ́ lẹ́yìn mùsùlùmí bí bẹ́ẹ̀ pé ọkà yẹn mo promise ẹ̀ ní ìfẹ́ ẹ̀ ní kó ẹ̀ ní rí ní ọjọ́ kókó lè bèrè táwọn ṣe kókó wàláhì tó bá ń ṣe yẹn ó mà mókè nítorí èyí má ti mọ nítorí ọ̀gbá dá mọ lẹ́gbọ̀n tí bá ń ṣe ìmọ̀mọ́kè nígbà tó yẹ máa rí ẹnìkan rí pé ẹnì yìí ó fi kẹ́kẹ́ jù mí lọ mo fẹ́ mo sọ pé lọ́wọ́ fún mi tó tiẹ̀ mo fẹ́ máa wá ṣe bí ẹ̀ èyí mọ̀ kàbọ̀. sọ àdóbi ni alikébìr bá tọrọ làákì kó wọn ló dòdò tó fojú hàn báyìí kọ́ wa fojú hàn báyìí tààrà ní àbáyé máa kí orin kéwù wọlé máa ẹnì ẹ̀ka dùn ní kéwù kò sí ẹ̀ka ńlẹ̀. àlẹ́ bi ni gbìyànjú àgbà ni. kọ́ bákan náà ni kọ́ máa fojú lé ní àwọn èèyàn kọ́ mọ̀ sẹ́ni kẹ̀kẹ́ kọ́ lásùn sí lọ́dọ̀ pé tani kò ní aláyàfin ah pẹ̀lú wọn lọ gan ara rẹ o kò sí ẹni lè bá sọ̀rọ̀ báyìí tó gbọ́ ìṣesí yìí ti fẹsẹ̀ mùsùlùmí gidi kí la fẹ́ lọ́dún hadith rẹ wípé ẹni bí àdébí kọ́kọ́ mú ìròyìn ọlọ́run wa níbẹ̀ àti mẹ́ta bẹ́ẹ̀ kọ́ ní inna Allah jamil yuhibbul jamal ibi wọ́n ti bèrè lọ́wọ́ àdébí ṣùgbọ́n sẹ́mi yìí pé ìtọ́kọ̀ sí yáàdà yẹn àlékún náà lẹ́bi ṣe fún dáhùn ìbéèrè yẹn bàyánẹ́ lèmọ̀ àṣìkàlà àlàfààrí. ó fi ṣàlàyé tó rú ẹ tó bèrè lójú pé à ah, ṣégbèrèga wa ni pé tí fìlà mi bá wa bá sọ mu ṣégbèrèga mo wá ń ṣe o lọ́sọ̀ mi bá wa mẹ́ ṣégbèrèga mo wá ń ṣe o tí wọ́n tàbí ọ̀bà wa dọ̀tí ṣégbèrèga mo wá ń ṣe o ọ̀bì ara o èyí tó ń ṣe oúnjẹ ló ṣe kí ni o lọ́dà àdókòtà mọ́nìmọ́ra bùrọ́dà méjì láwùjọ tí ẹnìkan jẹ́ pé tó bá wọṣọ pẹ̀lú fìlà rẹ̀ pẹ̀lú bàtà rẹ̀ yóò mọ̀ yóò dán yóò dùn orí yóò sì bá súnà mu àtúwárí bọ́dà kan súnà lòun náà ṣùgbọ́n kò ráàyè àbí kò lásùn sí àbí kò tiẹ̀ ká sí àbí àdámọ́ rẹ̀ òkè à ó lè gbọ́ ó lè gbé ó lè gẹ̀fìlà lórí kóòtù. mọ takoko. ó dé fìlà fìlà tí mo gígẹ̀ tí mo sọ ní. àbí ti àjẹ. fìlà ń pẹ́ àwọn abẹ́ gọ̀bì. gọ̀bì fìlà yorùbá lórí kóòtù ló ti gbé báyìí sí. wọ́n sì wọ wọ́n sì wọ sanda. sọ̀rọ̀ tó yẹ lọ́wọ́ ní kọjá kókó sẹ́ o. kò kíá. wọ́n wọ káńfàsì lórí agbádá. kò kíá. wọ́n lọ́wọ́ obìnrin mùsùlùmí pé àwọn méjèèjì wá bọ̀ ọ̀pá kan fẹ́ fi ọ̀ islam ni pé ẹni tó máa ń da yẹn tó nídìí tó dùn orí yẹn ni kò mú. amadi ah subhanallah ayé ni yẹn sọ pé inna Allaha jamil yuhibbul jamal inna Allaha jamil yuhibbul jamal. mo fẹ́ ká ha gbólóhùn yẹn báwọn. inna Allaha jamil yuhibbul jamal. hadith ibn Mas'ud bẹ́ẹ̀ náà tẹ́kọ̀ọ́bìnrin náà ni wọ́n gbé wá báyà báwọn wọ́n tó jọkùnrin aláwọn ah, mùsùlùmí méjì àwọn ni wọ́n jọ wá wọ́n jọ ara tán náà ni wọ́n sì jọ parí ilé kí ó náà ni o kódà mọ̀mùtáàzù méjèèjì jọ ni o ṣùgbọ́n ẹ̀rí pé ìké mara mú. ìkejì ò máa mú èyí tó mara mú yẹn kéèyàn o torí pé ànábì ni inna Allaha jamil nínú a lè pa àwọn ẹ̀sìn ẹ̀sìn ni pé ẹ ká máa dáadáa ẹgbẹ́ nígbà kẹtí súnà tó kọ́kọ́ sáfẹ́ẹ̀tì dẹ́rù àwọn ẹ̀fọ́ káàkiri yóò ti wá ká ṣòkòtò brọ́dà ó ti ká bí yóò ti ṣòkòtò ó ti ká láti ẹ̀yìn débi àwọn ìdífẹ́ wò lẹ́ẹ̀mejì àwọn yẹn wá rò pé súnà ló gbé nǹkan ara o súnà ló sọ fún wa pé iná lọ́ha jẹ̀mí ló ìfẹ́ ìjẹ̀máàlì. so ká lè lè ní àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kí a ní àníbi ṣe àwọn ó fi àfikún ọ̀rọ̀ yẹn kó lè jẹ́ àlàyé fún ẹni tí ọ̀rọ̀ dàrú mọ́ ní ojú afáàlì fàkọ́dé kẹrẹ̀ yẹ kìí sàn ó yà níbi ó lè dá lóhùn wípé láà gbàgbọ́n ní ànábì ẹnìkan nu wa ọmọ ká sọ ẹ̀mọ́ ẹ̀mọ́ ó fẹ́ kí bàtà ẹ̀mọ́ ẹ̀mọ́ sẹ́gbẹ̀rẹ̀ ká rẹ̀ ẹ̀kọ́ sọ pé là kọ́lọ́ sọ pé rárá o ìgbéra ẹ̀kọ́ jíjà ṣùgbọ́n tó fún ní àlékún kó lè bá a jẹ́ àlàyé tó ṣe ni o tó kún rẹ́rẹ́ ó ní sọ́lá àlùwà àlùwà sọ́lábà láti nà wà áwùdọ̀ àláwù àná hùbà ó lè bá sọ̀rọ̀ hasan wà náà sọ̀rọ̀ hasan amúrò màtúlù kéèyàn nífẹ̀ẹ́ àṣetọ́ da kó ní bàtàtà tó da ìta ni wà mahbubu shar'an wà mahbubu shar'an kọ́dà nífẹ̀ẹ́ sí nínú ṣẹ̀ríà ajẹ́pẹ́kẹ́ yìí ó lówó tó bá lówó wọṣọ gidi wàdàdì pé ò lówó gan ìwọ̀nba tó o bá ní náà mọ́rùn pa súnà òkọ́ ẹ̀ ní ká ṣe kí ni o kárùn pa àwọn ọmọ kò lẹ́yìn ọ̀run. tó nínú mọ̀lẹ́bí ẹgbẹ́ ah masha allah ah, bí wàá sọ wọn náà kò ní kọjá kó sẹ́wọ̀n àmọ́ bí ẹ ti rí oṣù gbẹ́ alhamdulilah wọ́n máa ń wọṣọ. sẹ́ni ìyẹn dáwà kan ní náà lọ́tọ̀ ìtẹ́sí anábì nìyẹn sallallahu alaihi wa sallam. bákẹ́rẹ́ nígbà míì ògìṣẹ́ ọlọ́kọ̀ọ́ba sallallahu alaihi wa sallam ó máa ń ṣe àlékún níbi ìbéèrè tí wọ́n bá bí léèrè ìtàrọ̀gìrì fi ìpínlẹ̀ lọ́kọ̀ọ́yẹ̀ láti bá a ṣe èèyàn lójú kòkòrò sí ṣíṣe iṣẹ́ olóore. ẹ jẹ́ ká wo hadith abdullahi abbas fún táfà sọ̀yẹ̀ ọ̀dọ̀ nígbà tí anábì sọlá wà sálàm tí anábì ń bẹ hajj wọ́n ni arábìnrin gan bó ṣe rí anábì sọlá wa ó wá pẹ̀lú àwọn yàrá ṣe hajj bó ṣe wá rí anábì kò sí anábì nìyẹn anábì nìyẹn obìnrin yìí dẹ̀ gbé ọmọ kékeré kan wá ṣe hajj ọmọ yìí kí yẹn gbé bó ṣe rí kan ó kàn ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba hal hajj ṣé ọmọ tí mo gbé so náà ó ní ẹ̀fẹ̀ hajj mo ti gbé wáyé sólẹ̀ ẹ̀fẹ̀ hajj ó ṣe ọlọ́run bá ní naam bẹ́ẹ̀ ni ó dáhùn tó dáhùn tó bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ dáhùn. kìtì dáhùn tó. àyè wà fún zara pé wàhálà kì ajẹr wàhálà kì ajẹr àmọ́ wọn náà ó gbà láàdá. ziyada sọ wọn bìnrin òbèrè kan àbí sọmọ ní hajj sẹmi lẹsẹ òbèrè sẹmi lẹsẹ abìnrin náà yóò ó ní hajj wọn láti ṣe kí ni o ìwọ náà gbà ó sọ ziyada yẹn láti lè bá a sóbìnrin yẹn lójú kòkòrò wípé ìgbìyànjú tó ń ṣe lórí ọmọ ẹ̀ kò ṣe kí kò gbé ibi àdéhùn àwọn àbá ti ṣe àfààní wípé gbogbo ìgbà tí òbí bá ń rí ọmọ lérí ìtẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọmọ ẹ̀yẹn ó mọ̀ ní ládàá ọmọ yẹn ò tí bàlágà o òbí ẹ̀ tó ń paláṣẹ nǹkan yìí náà ó mọ̀ ní ládàá nítorí àbá ti mẹ́rin. nígbà ọmọ tó ń sọ yìí nìsín kò tí ì kódà hajj ètí ìdí ọ̀rọ̀ yẹn fún mo dẹ́ pé níbi hajj yóò padà lọ hajj tí wọ́n bàlágà ọmọ tó bá ṣe hajj nígbà kékeré bí lọ mú lọ ní two years àbí lọ àbí three years àbí four àbí five ní hajj àbí ó ní ó ní hajj ṣùgbọ́n yóò padà hajj tọ́jú ọ̀rọ̀ yẹn ní orí ẹ̀ ní kí ló bàbá gbọ́ yẹ. pé wọ́n ní àdébí ní oní hajj wà lákì àjẹ. gbogbo ń táwọn ọmọ wẹ́wẹ́ rẹ bá ṣe èyàn wà lọ́mọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta èyàn máa fọ ọdún mú fọkàdà mú lọlé kéw ọmọ èyàn ọmọ ìgbàlá tó bá ka sábẹ́ ẹ̀ sọ̀rọ̀ bí kàlà ara wọ́n fún ládàá òye orúkú tó pé bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ tí ń dààmú lórí fọmọ ìgbọ́dọ̀ lọlé kéw sọ́dọ̀ àgbẹ̀ kan dàwọn ayé kí lọ́dún orí ọmọ eléyìí kí ni bẹ́ẹ̀ kànú kí ó kí kankan náà yàtọ̀ ọlọ́mọ làwọn bẹ́ẹ̀ yọ bàbá yìí náà ọmọ ẹ̀gbà láadáa lórí ọmọ rẹ̀ kì í ṣe tọ́à wàlẹ̀ nàám àwọn afáàní tó gbàdọ̀ bí ní nàám wàlẹ̀ kì í àjẹ. náà alẹ́ àdéhùn yìí gbàgbé sọ̀sọ́ lámà a máa ṣe àlékún ìbéèrè láti lè bàṣẹ tọ̀rọ̀ géèmù lórí ìtẹ̀lé tọ́lọ́ ètò wa gbòdì bá fẹ́ múràn náà òun náà ní pé nígbà míì ń eléyìí ní ẹ̀kọ́ púpọ̀ nu ẹni fẹ́ àwọn èèyàn tó fẹ́ béèrè béèrè lọ́wọ́ onífátúwá nígbà míì òye sọ ọ́ tán tàbí nígbà míì wọ́n wọ́n ṣèbéèrè yẹn ní wọ́n ṣe lọ́sọ̀ọ́ tí ánsà yóò fún lè pé fún ọgbẹ́ ti wà lọ́kàn ẹ̀wọ̀n. ó bá láwọn yẹ ẹjọ́ béèrè béèrè lọ́wọ́ àfa yóò ṣe béèrè yẹn lọ́sọ̀ọ́ lórí pé táwọn àṣẹ ń gbọ́ yẹn ó ti ẹni tó ń bọ̀ wá béèrè ó ti ní ìrẹ́ka tó wù lẹ́nu. so gbọ́dọ̀ gbé béèrè yẹn fún ọ náà yóò gbé fún ọ nígbè fún pé kó o sọ ohun tí yóò bá wà lọ́kàn ẹ̀wọ̀n ìfáàbù ká sọ pé ẹnìkan wà ó ṣe ó ṣe ẹsẹ̀d eh, management wà á ríṣẹ́ òrìṣẹ́ ó ti dààmú gan ó dẹ̀ lẹ́lẹ́ àlẹ́ àtọ́ mẹ́rin so yẹlẹ́ àwọn ìmùnákọ́bà náà nìyàwó ẹ̀ o so kódà mọ̀ṣálà báyìí náà ti gbìyànjú gé ti gbìyànjú wọ́n wá sọ́dọ̀ èkó wọ́n ṣe gbẹ̀ bọ́t bàtọ́lọ́ wà á kára rẹ̀ nísìnyí so káwọn adékọ́ bá wọ wá bí hundred acres tẹ́lẹ̀ fi ṣe ẹ̀ eh, tí wọ́n fi máa ṣe kẹ̀mísà ilé ìjọsìn àwọn ọ̀nà sọ̀rọ̀ àbí tí wọ́n àbí bíúrì àti sọ pé fẹ́fẹ́ fi dáko ẹlẹ́dẹ̀ pé fẹ́lá pẹ̀lú ìjẹ̀sẹ̀ rẹ̀ dá eh, kìnìkan pígìrì kìnìkan ẹlẹ̀ so ọlọ́sàn lè kí ó wà ní àwọn tọ́nu mi ètò tó lè múra ilé ti di yàgẹ́ o yóò tuntun parí ẹ̀. <laughs> ẹ̀gbọ́n ṣe ìwé ni tó ti sọ ó ti ti ń lọ ìbéèrè yẹn sí nítorí kò dára wọ́n tó bá ṣe fatuwa tó bá lẹ́kọ̀ọ́ ah Allah inna ma'al <laughs> wàlá yóò ká lè fún láwọn ẹ̀dẹ́sẹ̀. ìlà òsì á. ọba mo bá tó ara jẹ ẹ bá lọ oṣù bá tó wá ṣe rí. tó o nílò gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ ó sì gbọ́dọ̀ mo ti bọ̀ jẹ́ tó ń kẹ́jú kí ló ń kọ́ lójú nípa pọ̀ bẹ́ẹ̀ ṣe. àwọn ìwà ọ̀gá ẹ̀ka ẹ̀ sáwọn ọ̀gá ìyọ̀sá àti kọ́ṣẹ̀ kan kí ẹ fún ma lọ́sẹ̀ méjì ẹ̀ka tuntun wò. ọ̀sẹ̀ méjì wà pa tó bá ti pẹ́ jù bóyá kẹ́ ìyẹ̀wé kó o dáhùn fatiwa yẹn kò sọ di pé ìwọ làáfà gbogbo ayé kó o sì fẹ́ dára rẹ̀ kò sọ di nǹkan mi ẹ fún wa lásìkò díẹ̀ mo sábà ẹ̀yẹ ká tuntun yẹ̀ wò ẹ̀yẹ ká bí àwọn àbá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rárá lápòjú ojú ọ̀kan ẹ̀rẹ̀ká kàtà mẹ́lẹ̀ ìgbà sórí fóònù ní pé ẹgbẹ́ sáwọn ẹ̀kọ́ sáà kí ni ìdájọ́ ìsìláàmù lórí ṣé dreadlock àbí dreadlock lóko dreadlock tí màá ṣe mistake kẹ́lìmọ̀ tí wọ́n kọ́ sọ yìí náà yahtaj ilé ti sọ wọ́tafsil sọ yìí nìsí jẹ́lọ́ọ̀kì tó sọ yìí nìsí ọ̀yẹ̀ káàkọ́ mọ̀lá yé abẹ́ẹ̀kọ́ nàám so only but the question is urgent kìdí kan kan i need fatwa now na now rẹ̀ eh, yẹn ìwọ́n náà lọ gba fọ́ọ̀mù lè kí now so ó di àfa now ó sì ti fatwa rẹ̀ now now so iye òun yẹ kó di wàhálà pàtó bá dọ̀ọ̀la máa dúpẹ́ pè mí ní máa gbẹ́ máa sọ̀rọ̀ nítọ̀ ẹ̀dákùnmọ́lá fẹ́ àwọn onímọ̀ ẹnìkan lórí deadlock sàlìlẹ̀ ọlọ́mọ àmọ́ làṣàtẹ́dìrì wàlá àdìrí yòóyìnú kàbí sùhálì wàlá àdìrí yòóyìnú kàbí sùhálì. ṣẹ́gbọ́ ìmọ̀ràn tó dáa nìyẹn sálẹ̀lẹ̀ ọlọ́mọ àmọ́ làṣàtẹ́dìrì. ìtú ò bá yé wa nínú àlámọ̀rí ẹ̀sìn ó méjà tìǹù. Sàlílé òlàmọ́ àmà lásàtẹ̀dìrì. Ìṣe ìgbàgbọ́ wa ti jókòó àfà. Àwọn onímọ̀ ni àyín lánàá wá bì. So tí o bá yí ọlé àfáà ní tí o bá yí ọlé pẹ̀yẹ̀sì sàlílé òlàmọ́. Lọ bí àwọn àfáà nípa tí o bá yí ọ. Wàlá àdìrí yóò inú kàbí oṣù àlè. Wàlá àdìrí yóò inú kàbí oṣù àlè. Ọ̀pọ̀lọpọ̀ wa la yẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Àfọwọ́ abúlé mi ó ní màá sóyè àgbà ẹ̀yìn ọwọ́ yà àlà bí ìfàlẹ́ kò dé ẹjọ́ bá bẹ̀rẹ̀ mọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tó bá mọ̀ ẹ́ kó sọ tí ò bá sì mọ̀ falyaqul Allahu a'lam sọ́kọ́rọ̀ ló mọ̀ bá tiẹ̀ lọ. pàtó pẹ́ nígbà yìí tí wọ́n ti ṣe gbọ́n kàn kí tó làwọn báyìí ṣé bá tó ṣe báyìí yóò ṣe nta masala yẹn odidi ọjọ́ kan ló gbà tí mo fi tẹni ẹ ń bèrè ọ̀rọ̀ máa tún máa tún dàgbà pé ẹ ṣe wọn tó bá tó rí báyìí yóò tún rí báyìí ẹ yóò tún rí báyìí odidi ọjọ́ kan gbogbo àtúntò ọ̀gbìn ìdè tí máa ti lọ díẹ̀ máa tún máa sórí fóònù nítorí kan ó ti ṣe máa tún dàgbà fún kí n tó wá ṣe mú tí mo rò pé lè jẹ́ fọ́ṣọ wa. ó mọ̀ tó rẹ̀ sọ́ lórí nfẹ́ dá bàbá Malaysia àbí ìlú kan wípé àfààyàn tó sọ lélẹ̀ mo ní kó sẹ́ndì nǹkan tó àfààyàn sọ bó ṣe kọ́ kó sẹ́ndì ẹ̀sìn bàbá sẹ́ndì ẹ̀sìn mo ní tọ̀ sọ yìí ó sọ ọ́dà ìmúdọ̀ ní kíláàsì mẹ́ ṣùgbọ́n tó wá sẹ́ndì ilé ìpadà sí àfààyàn pé ẹnìkan náà tó sọ báyìí ọ̀rọ̀ ẹ̀sìn so ẹ kí ló ń gbé mẹ́rin kájú la tó wá tí wá ti ń kọ yálà ojú wọ́n dídì kó kàn mí. sàlìlì wùlámà àwọn ọmọ ìlà sàtẹ́dì. ìjọba ìwọ́n fi àfa ní àfa àgò ní mẹ́ wala adiri. ó tọ́ lọ bí àwọn mímọ̀ àti kókó sọ ti ra. wala adiri yọ inú kàbí sọ àlì yẹ wala adiri yọ inú kàbí sọ àlì yẹ. ìgbà mi ń bẹ á béèrè tó wá béèrè béèrè lọ́wọ́ wa á náà ká bí òǹgà ní. ká lè mọ ìdáhùn ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ àfọwọ́ àná ọmọdé bẹ̀rẹ̀ bàṣẹ́ radiyallahu anhu nínú àwọn sàhábà tó yẹ pé bàbá sàádé ni ọmọ sọ̀hábì ní ìnà Umar bin Bashir bàbá rẹ̀ ń jẹ́ Bashir bin Saad bàbá rẹ̀ sọ̀hábì Umar bin Bashir ọgbà àdìsí kiri wa innal halala bayyin wa innal harama bayyin baynahuma àwọn àfáà sọ wípé nínú àwọn ẹ̀rí tí àwọn aládìsí mú wá wípé tahammul hadith àwọn olùsọ̀rọ̀ díẹ̀ èyẹ lè gba àdìsí mọ́ra èyẹ lè kọ́ ìmọ̀ àdìsí nígbà tí kò tí ì ṣe kíni tí ò tí ì bàlágà tó ti lè mọ̀ yáza tó ti dé hádù tẹ̀míyìn tó ti lè mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì mo mọ̀ mọ̀ afẹ́ fi ṣe rọ́dùn ní nǹkan tí mo ṣe rọ́dùn mo fẹ́ ṣe o ṣùgbọ́n àdáwù rẹ̀. dídá hadith padà pé abẹ́jọ́ kọ́kọ́ máa kọ́ àwọn ènìyàn hadith kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ilà bàdà tàmẹ́ mílíọ̀nù àyà tó yẹ fún àtúnṣe kí ni o tó bá tó bàràgà ẹjẹ pé kẹ́ni kò sọ wípé à ń kọ́ ọmọ ọdún mẹ́rin mẹ́ta márùn ní hadith wọ́n ń ha pẹ̀lú rẹ̀ wípé kò mọ tó ń sọ ni. ẹbí wípé nílẹ̀ yìí àwọn àwọn yìí zù ni wọ́n Oh, wọn àti ìbàlágà bọ̀ wọ́n ti mọ̀tò lọ́tọ̀ sósì wọ́n ti tàhámù torí pé tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn tàhámùrù là á pè é nínú ìmúlẹ̀ hadith. wọ́n ń gbà mà hadith ara ni wọ́n ti máa ṣe kí ni. àdáwù àdáwù láì máa ṣe táàfì bàlágà a lè ṣe tàhámùrù kọ́bílà gbọ́dọ̀. fàìdá ọmọ ọdún mẹ́rin márùn-ún ó lè hadith ọgbọ́dọ̀ jókòó àga sóga àfáradìfì ni ó tó bàlágà tó yíra na na kéèyàn máa jẹ́ ìrọ́dọ̀ ọ̀rọ̀ tọ́ba yóò sì bàlágà kó tó jáde. yóò sì bàlágà kó tó jáde. barakallahu fi kẹwàá ti tí o bá ti sá. Numan bin Bashir àwọn àfáàní ó ma àdífì ó sì gba àfọlọ́pọ̀ àdífì wá àyìn náà mọ̀ sọ́sọ́ yìí pé ọjọ́ orí rẹ̀ ò tí ì di ọmọ ọdún mẹ́jọ lọ láti fi kú láyé ó wáyé kó jẹ́ ọmọ ọdún mẹ́gbọ̀n kọ́tà nàbí kú wò láyé sallallahu alaihi wa sallam ó sì gba àdìs ìrìnàlẹ̀ halal bá yìí nùwà ìgbà wo ló gbọ́dọ̀ nàbí. ìgbà wo ló gbà àdìs yìí àdìs yìí sì rèé alimam ahmad rahmanulah ta'ala qal al-ilmu thalatha al-ilmu thalatha. lọ́mọ ahmad rí lọ́dọ̀ táwọn ìṣe ní àpò ìmọ̀ nǹkan mẹ́ta ni òun náà ni àdìs innamal a'malu bin niyyat àti àdìfù innal halala bayyin wa innal harama àti àdìfù man amila amalan laysa alayhi amruna fahuwa raddu. inú àdìsí mọ́mọ́ ahmed mọ́mọ́ sọ́tòlù jama'a tó pè rahmanullah tó pè ní ìmọ̀ ó ka àdìsí nù mọ́rẹ́ bùrù bàṣírù ma. ìsọmọdé ń jọ ti ń gbà. ń jọ ti ń kọ. àfi àdìyẹ kìfàyà. àyà kùmọ̀lá. nù mọ́rẹ́ bùrù bàṣírù nù sáà. radiyallahu anhu ó ní àdéhùn Muhammad sallallahu alaihi wa sallam ó ní màmá tó bí òun tó bí Nu'man ó bu àbá rẹ̀ jókòó jọ kan ó yìí wọ Bashir ibn Sa'ad wọn náà wo Nu'man ọmọ wa ká bí tó ṣe dáadáa yìí ó ní mo fẹ́ kó o fún ní ìkẹ̀kẹ́ nínú dúkìá rẹ̀ tí ó dàbí ẹ̀bùn fún bẹ́ẹ̀ kó fún un wọ́n sọ̀rọ̀ yẹn nílé ọjọ́ kìíní bàbá ọkùnrin sáà nìkan ẹ̀rọ ah, eh, eh, eh, àwọn obìnrin ọlọ́run ti dá wọn dá tóbìnrin bá fẹ́ gbà tẹ́ bá ti róbìnrin kan tó bá ní òun mọ̀ bí òun ṣe lè gba nǹkan lọ́wọ́ ọkọ òun àmì bí ṣe obìnrin tó dáa hmm. náà bẹ́ẹ̀ tóbìnrin kan bá wà pé ah sani ẹ̀ wọ́n mọ bẹ́ẹ̀ ṣe múrí àbúrò lórí ah ọ yí lórí ibi ah mo ṣe yí lórí tó yẹ náà ó yẹ kó o ní kẹ̀kẹ́ lọ́wọ́ pé ìkẹ́kẹ́ wà bóyá ìgbé àtẹ̀fọ́ ni tẹ́mátì jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń wá rẹ̀ ni àbátàró àbí ẹ̀wà tó ní dòdò nú dòdò kiri so ó gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ ara ẹ̀wà sọ̀rọ̀ bá dààmú bẹ̀rẹ̀ rà obìnrin yẹn ti wá ó ṣàǹbá Bashir ibn Sa'ad ń bá sọ nígbà tó yá àbádàrà ọlọ́run ní kò náà ojú ọ̀rẹ́ bá wọ́n ah àníjọ́ ìjà á ṣe bẹ̀rẹ̀ sọ́nà mi nọmọdé ní fàwáhàbà hàlì bàbá mi wá fi kíní yẹn òfin tàmí lọ rẹ ẹ wá wo àwọn ìyàwó rẹ tí àwọn sàhábà ti fẹ́. sọ̀rọ̀ pé ìyá yìí náà ló ń ru ọkọ ẹ̀ ló kókó fún nọmọdé ní nǹkan nígbà tó wá rí pé ọwọ́ àwọn ti bàá tán à onítọ̀ àti ṣiṣẹ́ obìnrin náà ó fatuwa ògiri ó kò fatuwa àkọọ́lẹ̀ ó ní wọn ó ní tọ́ làárùbọ̀ ó ní ìní gbà ó kí n sọ pé o ti fún náà má ní ta sọ yìí hátà tẹ̀síhádà nàbí yà sallallahu alaihi tó fi lọ ọ̀dọ̀ ànábì tó fà nàbì sẹlẹ̀rì ní orí ọ̀rọ̀ yìí ó ní fàá kọ́ta bìyà ní wà á nàgò láàmú ni àtúndà ní mi bẹ́ẹ̀ fàá kọ́ta bìyà ní wà á nàgò láàmú ni. tàbí sí hàdásà wa ní ìsìn nùmọ́ bìnásì kọ́ńdà nínú àwọn tí àdí àhàdísì wọn pọ̀ nùmọ́ ni wà lọ́wọ́ ìgbà àmì nínú àwọn máa ń sọkọ àwọn sàhábà tí àdìsí wọn pọ̀ wọn tó kà mọ máa ṣe gọdọ sí mi. ó ní bàbá mi wàá mú mi lọ́wọ́ ọwọ́ mú mi lọ sọ́dọ̀ ànábì wà á nà wù láàmú nígbà tí mò ń kọ́ àdìsí ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ fún yìí ọmọ èké ni mí ìbàlágà. ìgbẹ́ mú àti sọ fún wa nǹkan. kò ti bàlágà. ó nígbà táwọn tó dàrú ìṣọ̀ṣọ́lá ó ní fàkọ́ọ́lù bàbá àdàbà ìyàwó tí mo fẹ́ tọ́jẹ́ ìyá ọmọ yìí ó béèrè pé kí n fọmọ yìí ní ìkẹ́kẹ́ nínú dúkìá mi tó jẹ́ ẹ̀bùn kí n gbé mi lọ mo sì wò pé ó ti sọ náà àṣebẹ̀. ṣé òkè sọ mọ́rọ̀ rẹ̀ mi ní pé kánàbí ọ̀jẹ́ ẹlẹ́rìí ó wùlẹ̀ ti parí díìlì kánàbí kan jẹ́ pé kó jẹ́ kánàbí ọmọ àti kó jẹ́ pé ayọ̀ wà lọ sọ̀kalẹ̀ ọmọ ìpèjẹ́ tí kò rí yẹ bó ṣe lọ kó lọ ayọ̀ lè torí ẹ̀ sọ̀kalẹ̀ ojú òsì rẹ̀ ti àwọn ọ̀pọ̀lọpọ̀ ala lọ́jọ́ pé ọlọ́run bù wà láti ní wáyé sọ̀kalẹ̀ mọ́. Oh. tí wáyé bá sọ̀kalẹ̀ náà àgbọ̀ ní alkọ̀ àgbọ̀ àgbọ̀ kò sí wáyé mọ́ àti ti bò so wọlé tó o bá ṣe nǹkan fúnrẹ́ yàrá rẹ tí o bá wọlé kí ló bí علم الله أنكم كنتم تختانون أنفسكم وتاب عليكم nísọ́tò bá kọ́rọ̀ pàtàkì ọlọ́run bá ti mọ̀ wípé àwọn ẹ̀kẹ́nu yín yọ́ ọ́ bá àwọn ìyàwó wọn. علم الله أنكم كنتم تختارون أنفسكم عليكم Àwọn kẹ́lọ́ yọ́ bá àwọn ìyàwó wọn nù yín, ọlọ́run bá dẹ̀ tó àti wọn so láyé àwọn sàhábà wáyù ní báyìí tó àti yẹ ọ̀pọ̀lọpọ̀ kẹ bọ́ láyé tó wáyé àmàṣà allah tabarakallah akóríire bá abéyé rẹ̀ kọ́ ṣùgbọ́n wáyù sọ̀kalẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ bá ń rí wa. bí wọ́n ti wá lọ bá àdàbẹ̀ sàlámù wọn sọ̀rọ̀ àyè fún adáwà jẹ́wọ́ nígbà tí fi ń lé wa ni o ó ń ṣe ọlọ́mọ sallallahu alaihi wasallam ní alaka waladun siwa alaka wọ́n lọ dùn sí wa ẹ̀wọ̀n níbi fẹ́ gbẹ̀ tẹ̀síìlù nìyẹn sọ́kò tí wọ́n béèrè bá àti gbọ̀ngàn sọ àti gbọ̀ngàn ọ̀fẹ́ ṣùgbọ́n ìjẹ́ o ní ọmọ mi àkọsí náà máa lè yí tọ́fẹ́ fúnlẹ́gùn láì kọ́ọ́lì náà bashir bin saadu ní bẹ́ẹ̀ ni anabi sallam ó ní ó ní àwọn ọmọ mi فقال رسول الله صلى الله عليه وسلم الصادق المصدوق صلى الله عليه àwọn ibi ni tọ́ àkúlùhùn wàhábùtà láhùn mísìlá lẹ́rí wàhábùtà ní ibùdókà hàrà tí gbogbo wọn náà ló fún nírú nǹkan fún ọmọ rẹ yìí gbogbo àwọn ọmọ yòókù náà ló ṣe kí ni o ilé fún ní nǹkan o kọ́ọ̀lá ó ní rárá o ànábì kò rí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam kọ́ọ̀lá àdébìnrin fàlà tẹ̀síhádì bẹ̀rẹ̀ ìdánù tọ́wọ́ yẹ pé òní fún gbogbo wọn má fi sẹ́lẹ̀rì nígbà náà sallallahu alayhi wa sallam. àtàṣà àtìlẹ̀ yìí dànù má pè mí dá sí i nígbà náà nígbà tó o ti ní ṣe kí ni o tó o ti ní wọ. fa inni la ash'aru ala jurin èmi èé jẹ́rìí lórí nǹkan bàjẹ́ hadith yìí ni a ti wá dúró díẹ̀ wípé tọ̀ ibi ànábì sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ìwé ni a lè mú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti àbí àbí àmọ́. àkọ́kọ́ nínú àwọn onímọ̀ta sọ wípé káàkó yọ táwọn fẹ́ lò nílẹ̀ síbi àdìs ká tó yà lọ fi tẹ́wọ́ ẹni pé nínú ìsìn òṣìṣẹ́ ọlọ́mọ sọ́lá wà sálára ó ní kọkànlẹ̀ sáfùsọ́lá mi ni wò nàbí yìí àrẹ́bí ṣe ìsìnsọ́ọ̀lù ó béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kó tó gbé fásitì àkàlà yìí pé káwọn ṣe pé tó gbọ́dọ̀ ní ìsìn ó ti tó dà ọmọ mi yóò ìyá rẹ̀ ní kí fún ní kankan dúkìá mi mo sì kí ni o mo sì ti gbà pé máa fún un mo á ní kí wọ́n á fi ọ́ kí wọ́n á ṣe ọ̀sẹ̀ lẹ́nu o ṣé àwọn kan sọ pé ló ti yọjú but tí ò bá lọ béèrè yí pé sọ ní àwọn ọmọ mi sọ ní kí ni o sọ ní àwọn ọmọ mi ló kọ yára fatuwa yẹn. Allahu akbar. Ìlú àpapọ̀ yẹn. So ìbéèrè mi ti àná bíi ah, ah, eh, Bashir Basan ìlú jẹ́ kí fatuwa yẹn ó lójú. Ṣáàyìn tí a fà fẹ́ lò ní etí ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ìtẹ̀síwájú ìfàyè dá kó lè jẹ́ àǹfààní tó kún fún àwa. Àwọn onímọ̀ wa sọ yí pé tọ̀ al-adlu bayna al-awlad ìṣe déédéé láàrin àwọn ọmọ tẹ̀gbọ́tàlẹ́ nígbà ní ìdílé yẹn nígbà tá a bá fẹ́ fún wọn ní nǹkan. àwọn kọ́lẹ́ adídá ọmọ sọ sọ yìí pé nínú àwọn asbabul uquq nínú àwọn kan tí máa ń fà á tí ọmọ fi máa ń ṣe ìyá sí bàbá kọ́mọ efi gbọ́rọ̀ sí òbí lẹ́nu òun náà ni adamul adil bayna al kéèyàn mọ̀ máa ṣe déédéé dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ èèyàn nígbà tí wọ́n bá fẹ́ fún wọn ní nǹkan. alákùnrin àtàbájí abiyamọ eléyìí ṣe pàtàkì sí wa. ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjẹ́ pé olóba ayé àwọn ọmọ rẹ̀ jẹ́ kí wọ́n tó kú kó tó kú. àwọn ọmọ sọ pé inú àwọn nǹkan tó lè fà á tó fi jẹ́ pé ọmọ ò rí òbí rẹ̀ gbẹ́rẹ́ bí aláìda pé á àbá àwọn iṣẹ́ yẹn dáadáa àbí ìyá àwọn á èèyàn búkú ni oní pé tí o bá ti jẹ́ ni tó lákòólé kẹ́ ìṣedéédé láàrin àwọn ọmọ. àwọn ọmọ wa ni pẹ̀lú hadith arísìlẹ̀ àwọn ọmọ sọ pé hadith ta kàtà èkó sọ wípé àlè fọmọ kan nínú àwọn ọmọ lẹ́bùn káàsì ló fa àwọn yòókù wọn kéde sọ bẹ́ẹ̀ wọ́n sọ káàdà mi sọ yí pé àlejò ò sọ pé mọ́fù ó ní látàṣí ó ní látàṣí àgbẹ̀ mọ́fù mi sẹ́lẹ̀ yìí lọ́sọ̀ so nínú ìwà àgbẹ̀ni wọ́n ṣe àdùkọ́ ìrì lọ́ọ́ fẹ́ lómi ìsẹ́lẹ̀ rì wọ́n ti sọ pẹ̀lú àdùkọ́ ìrì lọ́ọ́ fẹ́ lómi ìsẹ́lẹ̀ rì wọ́n túbọ̀ sí pé ní bá bíi kàrọ́hà àbíbí kórìíra nǹkan yẹn àti pé mi ń bá mi pé kò ní nǹkan kọ́ jẹ́ pé ta ló ṣẹlẹ̀ lórí irú nǹkan bá kọ́ jẹ́ pé mi ò fọ́ ọtún jẹ́ àdínàbí àbíbí ni wọ́n ṣe àgùkọ́ yẹn rí lọ wẹ́lò míì ṣẹlẹ̀ mo fẹ́ ká gbá ìkòrí bọ́ sára yẹn o àwọn sọ pé nígbà tó lọ wẹ́lò míì ṣẹlẹ̀ rí yẹn a jẹ́ wípé nǹkan bẹ́ẹ̀ ṣe yẹ kì í wọn wọlé nínú ìṣẹ̀lẹ̀ rí tánàlẹbí sọ yẹn nǹkan àrùgẹ ni. ike báwo ní ìṣe wà láyé ta ni ó wà á ṣẹlẹ̀ rí nígbà tánàlẹbí sọ pé òun ò ní ṣe ẹlẹ́rìí sóyè kásìkò àdébí wà láyé ní ìṣọ́dà ọ̀tá ṣe ẹ ẹ ẹ àkójú ẹ mọ́sọ̀ ẹ sísà tó bá gbẹ́rẹ́ ajá tó bá gbẹ́rẹ́ mo ti ṣàlọ́tọ̀ rẹ ọkùnrin kan wá fẹ́ fẹ́ so wọ́n sọ ọkùnrin yẹn tó wá fẹ́ fẹ́ ẹgbẹ́ jẹ́ ìmáàmù mọ́sáàsì tàbí àfa alukọ tàbí ìsáàgbọ̀ ládùúgbò ọwá ni ọwá ṣẹlẹ́rìí fún brọ́dà yẹn kó wá dúró tìyà ẹ̀yìn àti sábà ní kẹ́ẹ̀sì jọ kẹ́ẹ̀sì jọ wá o ẹ pé àjọ ọ̀dọ́ yìí náà làdọ́ wọn náà láti mọ̀ yẹn àbí pé àjọ máa ń gba kí mẹ́rin nàbí ìmáàmù mọ́sáàsì yìí náà wọ́n sábà pẹ̀lú mẹ́rin tí wọ́n káàtì márùn wọ́n sì mọ̀ sí fún yín díẹ̀ díẹ̀ àwọn ẹ̀ka tẹ̀lé yẹn o ìmáàmù wá ní òun ò lè tẹ̀lé brọ́dà lọ pé kíkà àwọn jàmbá kò tó kiri ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ ní jàmbá pé yálà ọmọ ya wa bóyá àwọn mọ̀tò ẹgbẹ́ yẹn ti kọ̀yàwó bíi mẹ́fà báwo pé a ah, àfa yìí eléṣu yẹn bá pẹ̀rẹ̀ ni o eléṣu yẹn rẹ lọ́kàn bá yẹ kọ́ ló rẹ̀ jẹ́ ni ẹ wà nínú ìṣàlà sọ àwọn ọmọ ya wa wọn lé àbúláwọ́dá wọn làwọn fẹ́ fẹ́ yàrá kejì o so ẹ tó bá fẹ́ nínú àwọn o lè tẹ̀lé wọn lọ. a tẹ̀lé wọn lọ ọlọ́run fún àbáká sí àwọn ẹ̀rọ. bínú ìlú lọ. so àrùkí ah, sí mọ̀mú lẹ́jọ́ yóò náà àwọn ìlẹ́jọ́ kódà ilé wọn wà ní ọ̀nà. Ah, tóbìnrin bá lọ pọ̀ lọ irú ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ tó yẹ máa fẹ̀. ó túmọ̀ sí bẹ́ẹ̀ ni ìyẹn ò ní ó kọ́ tó dáa lọ́dọ̀ àwọn ẹ̀yà rẹ̀. so ah, ìwé mi kọ́ ìrùsọ yìí pé àwọn ìrùsọ yìí pé wọ́n ṣe àdùnnà yìí èmi ò látọ̀ ṣe àdùnnà mọ́fẹ̀mí sí ẹlẹ́rìí o wọ́n ṣe àdùnnà yìí. lọ wá lòmí ọdún intanẹbi sọ pé òun ò fi lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ talẹnudẹ náà wọn sọ hábà máa ni wọn ti jẹ ní ọba àti ti bí ilé tó tí wọn ní ìbára bí ilé rí àwọn àwọn àwọn ọmọ kí àfa wa ni àfa àfa wa ni ẹni pé àfa mi kì í jókòó fún kì í bú bẹ́ẹ̀ àfa mi ní àwọn àfa àwọn ilé àbẹ́lẹ̀ àwọn àwọn ẹgbẹ́ ti kí yóò sọ fẹ́rẹ́ dà àfa rẹ̀ lóde ọba tí ó kú. àwọn àwọn àwọn afáwọn lóde àwọn ẹgbẹ́ owó ti àwọn ọ̀nà àfáà tí wọn aláwọ̀ ti sànú wọlé aláwọ̀ náà wọn máa kí òkúrú so bí àwọn. so ìdán ibùdó kọ́jú rahmanulahu ta'ala ó ní ẹnití sọ yìí ó jẹ́ ká mọ̀ pé ìṣesí is still down. afáwa imam al-bukhari rahmatulahu ta'ala àwọn mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá lórí hadith yìí àti àlàyé bọ̀dọ̀ láti kó ti lọ lákàwọ̀ àwọn mẹ̀kọ́ọ̀tù kéékèèké lórí ẹ̀ tó bí ọ̀rọ̀ ẹ̀ mú pé yóò kàn yóò sàǹfààní fún wa púpọ̀ alákọ̀ọ́kọ́ àwọn onímọ̀ sọ yìí pé in tó dáa jù káwọn fẹ́ káwọn ọmọ wa ó nífẹ̀ẹ́ wa ó sọ̀rọ̀ pé káwọn gbogbo wọn ní nǹkan kan náà nǹkan ìgbọ́n mi ni wípé ká ṣe déédéé ibi ìfúnni nǹkan wọn. ṣùgbọ́n yóò máa jẹ́ haramu tó bá jẹ́ wípé à ń ṣe ìfáàrù ni à ń fi hàn wípé ọmọ eléyìí àfìfẹ́ náà sí látàkùn àfìfẹ́ náà sí yẹn àwọn máa ń fa dọ́là ara máa ń gbọ́lá fúrásì fún nìkan fún nìkan tí àwọn yòókù fún wa mọ̀ ìpè lágbájá bàbá wa nífẹ̀ẹ́ gbogbo àwọn kò tó ní ọ̀gá dàm àbíyá lápájá mọ̀ mi nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́ o di haram torí pé ilé yóò bí ọ̀pọ̀lọpọ̀ aburú àwọn tó bá ti dán àwọn tó bá ti ní ìrírí nínú wa ń dáhùn sọ yóò yẹ wọn dáadáa lọ́pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tí para wọn dànù nígbà tá ibi tàdé ń rí nígbà tá ìbá rí mẹ́lẹ́sẹ̀ ọkàn yóò papọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìtì bá lórí ń sọ yìí lásán àwọn àfáà ní mi níbi ọ̀rọ̀ ọmọkùnrin àtọ́mọbìnrin olómọkùnrin lọ́mọbe yóò máa ṣe ìsáàrà ọkùnrin yóò máa sáfún ní ìdẹ́gbà àwọn àbáwá tó ti lọ kí ní ìkọ́wá púpọ̀ àgbàgbọ́ yà nídìí àárí mùrẹ́ tó tẹ̀ sọ fún mi pé bàbá àtàwọn ọmọkùnrin kẹ́lẹ́ mọ́nà lọ léèrè. ọmọ obì kò sí pé kàn ó ọmọbìnrin ọwọ́ ayé náà ni ọmọ bá yé lọ. kitchen yẹn hand up sí. so káwá wo ẹgbẹ́ níjọ́ àná ìwé ló pàtàkì sọ káwá wo lè kí ó lónìí dókà wa nìyẹn kí ó ló kà wa. ẹ̀yin mi wà nìkan kí lọ́mọ ìbílẹ̀ ìbílẹ̀ kí nà múlọ́lẹ̀ kí ó sì à o fi nǹkan ṣe rà rẹ̀. tó ọmọkùnrin nìkan náà lọ́mọ múlọ́lẹ̀ kí ó fẹ́ sàmù lọ mẹ́kọ́ dì mẹ́mù mẹ́kọ́ dì mẹ́mù ó sì mẹ́kọ́ sọ́ dì mẹ́mù. so ṣé obìnrin náà lè jẹ́ ìmọ̀ọ́mọ̀ ibi tí ó kàjá sí ni ọ̀tọ̀ yóò jẹ́ ìmọ̀ọ́mọ̀ fìlẹ̀ ẹ̀lmi wà fi dín wà fi tẹ́rùbíyà yóò jẹ́ aṣáájú rẹ níbi ẹ̀sìn níbi ìmọ̀ níbi rírí àwọn ọmọ. so kọ́ wá sọ pé obìnrin ọmọkùnrin nìkan ló mọ̀nà lọ́lé kéwú yóò mú ìwòba ọmọbìnrin kọ́ lọ kọ́sẹ̀ tẹ́lọ̀ kọ́ lọ kọ́sẹ̀ asọ́nàgì kọ́ lọ máa segin káàkiri yóò ráàyè kọ́ ọmọbìnrin wọn lọ́lé kéwú máa wéṣọ owó òun kí lọ́ọ́ fi kéwú so àwọn àfáà ni tó bá ti ìṣèbáwọn ló súyẹ̀ débi pé ẹ̀fọ́ àǹfà dọ́là ọmọ táwọn ọmọ ìlú fúnra mẹ́gbẹ́ àdáàdì ìtàwọn ẹ̀rọ ọmọkùnrin lọ tó tó yà kí wọ́n ti lóyún ọ̀rọ̀ lọ ọmọ ìjọ ọmọ ìjọ pé o káwọn jẹ́ mi wá kí lábí obi kò ní lọ sùkúù níjọ sọ wọn jọ̀gá ẹ̀rọ sẹ́jọ́rọ̀ àti kí ni o sẹ́jọ́rọ̀ àkọ́ irú ilé haram ó yẹ wà jẹ́ máa ṣùgbọ́n ìgbà míì ń bẹ ìgbà kàbí àwọn àwọn afọ́ni tafdilu abuna tafdilu ba'dil abuna ala ba'dil yajuz ká máa gbọ́lá fún àwọn ọmọ ẹ̀kẹ́ lérí àwọn míì kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn wa. وإنما المشروع في عطية الأولاد هو التسوية بينهم في العطاء على السواء إن طبعا الإسلام متعسى متعبة فهموانينك ونكاش ديد لا نوان وني ولا يجوز التفضيل ولا توقف بلا فني كذواني كلا أمان بقبوة فدوا أبدا أبدا يامين ọdún àbámi ni wọ́n náà bàbá wọn wọ́n náà nìyá wọn ọmọ náà ní gbogbo wọn. kódà nígbà míì ń bẹ nínú àwọn tó máa kó yẹn sínú àwọn olùdíje nìkan ọlọ́run lè bu ọmọ ẹ̀ka nínú aká ìgbẹ́ lórí ikú lọ. ọmọ mi lè tọ́ bọ́. ọmọ ìlẹ̀ lé ibo ọmọ ti lé ọ̀tá lóbi. náà àwọn èèyàn dáhùn. ìwọ náà ni. ó ní ìrẹ́bí mo ti rí orí ìwọ náà láti gbó tó ti rí. ìwọ náà ló bí wọn náà. bọ́ọ̀lù kódà àwọn afáàsọ níbi yìí pé ọlọ́run lákọ̀dà ọ̀la fún fúlẹ̀tì àbẹ̀wò fún wa. tẹ́ ẹ̀ máa bí ọmọ tí kò tún dá pé nínú ẹ̀dá tẹ̀gbẹ́ nǹkan tó lágbára kọ́lọ́kọ́lá ń kó kéésì wa. tí kò dá pé nínú ẹ̀dá àwọn afáàsọ pé ó gbọ́dọ̀ tó rí ẹ̀ kó wá lọ fà dọ́là àwọn tó dá pé kí lámò ìbẹ́sì orí eléyìí sí. ẹ wo ìsáàmù ló lẹ́kọ̀ọ́ gẹ́ o. kí ọmọ tó yẹ kí lámò ìbẹ́sì orí eléyìí sí pé ẹ já náwó sórí àwọn ètí táwọn òkú wọn ní fútọ̀ yìí. àwọn ọmọ gidi.

wọ́n gbé ìsúnmọ́ kurban wọ́n gbé ìpèsè ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala wọ́n gbé fún ọlọ́wọ́ bá àtúkùn bí lábẹ́ àhàdí yìí náà. وعليهم نبأ ابن قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. ṣé ẹlẹ́pọ̀lọpọ̀ òbí inshallah ta'ala ibi tí táàbì gbé tẹ̀sí òun jẹ́rọ̀ jọ̀rọ̀ inshallah torí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gan fẹ́ tó bá jẹ́ òbí ọmọ. wàláhì ọ̀pọ̀lọpọ̀ òbí ló gbé ba yí ara rẹ̀ àtàkìyàmọ̀ gan fẹ́ jẹ́ lórí ìdáǹsọ̀ wẹ́rẹ́. ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé láwọn ìdílé ńláńlá àjọ tí wọ́n tòdò ní ẹ lọ wo tó pè ọ́dọ̀ àwọn òbí wọn. wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ eré lọ́lọ́jọ́ rẹ lọ́lọ́jọ́ ọ̀la rẹ. inú fámìlì àwọn ọ̀rọ̀ kẹ́ apàṣẹ àwọn tó bá jẹ níyàwó tó pọ̀ nínú wọn tí wọ́n bímọ tó pọ̀. iló jẹ́ kọ́ta lórogún tilẹ̀ Yorùbá tẹ̀ ṣe iló jẹ́ ó lé àbí kò lé láyé ìjọ naam ó lé lókè bàbá kan ló sọ pé ayé kúlẹ̀ tí ma wá owó ọjọ́ la ti máa kú sí ẹni ìwọ iná mọ̀ pé èso mọ́ lójú ẹ̀ náà ní sísọ ó sì pé gbàdà ó ní ọ̀kárẹ̀ ń ṣe àlàbí ọ̀kárẹ̀ abankalẹ́tà yìí ọmọ mi ní ojú mi nu mí ìgbà tó sí mi ò tó lẹ́yìn mi ẹ̀rá kó àwọn yòókù ni wọ́n dùn hasad ó segin ni o jìde irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ anábì adam méjèèjì ìdílé láì tààrà orí kí sọ àwọn ni a sì gbé dánilẹ́kọ̀ọ́ ní ìjẹ́mọ̀jẹ̀fẹ́ tí kò bá pẹ́ inshallah ta'ala lẹ́kẹ̀ fún náà so táà sọ ni wípé àwọn afọ́ àní ká fún àwọn ọmọ ká ká máa gbọ́lá fún àwọn ọmọ lórí ara ẹ wá wọ̀ pọ̀lọpọ̀ mi ẹlòmíì ń bẹ mo gbọ́ sọ̀rọ̀ bá kan sọ pé òun ò ráyè ìwà lọ́gùn fún tẹ́ǹdà ayé àmì ìyàwó mẹ́rin lòun ni àwọn ọmọ ìyàwó tí ìyàwó àkọ́kọ́ bí nìkẹ́ ìlò ń jẹ pé ń tọ́ wọn tó bá wù wọn kẹ́ tó gbogbo àwọn àbúrò ẹgbọ́n ìyàwó tó wá fẹ́ sìkẹ́rin kí lòun kí lòun kí lè rèé èyí tá à ń sọ lọ́wọ́ ìlẹ̀ bíi nìlá àmú débi tafdil ìmọ̀ ẹgbọ́lá fún ìyàwó kan lórí ìkejì náà bíi nìlá tó bá dẹjọ́ mẹ́jọ á sọ̀rọ̀ níbẹ̀ náà insha Allah ta'ala sọ àwọn tábà ní àwọn méjì ká mọ̀ sàlàyé sílẹ̀ ẹ sọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala àwọn tábà ní ẹ̀kọ́ náà sọ fi sílẹ̀ ẹ̀kọ́ tá ká mọ̀ ti kọjú àti àwọn àti yẹn lọ. hakọ̀ hakọ̀ oríṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ wọ́n lè wà á ó lè bàbá rí pé ọmọ ẹ̀kẹ́ ń bẹ tẹ́ pé owó tá a máa ń fòun ìyá pọ́lọ́ ní fi máa ṣe a lè máa fà dọ́là ọmọ tí ń lọ ilé kéwú ṣàlà gbogbo ẹ̀ lákòókò àpọ̀ níjọba ìyẹ̀fọ́ máa jẹ́ pé yóò jẹ́ àbọ̀ ẹ̀kọ́ mẹ́ta tó máa láàfin ọ̀rọ̀ sàlámù alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salaam wa rahmatullahi wabarakatuh àwọn òtáàzù ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn ó gùn fún wa bákan náà gbọ́ àwa tí à ń gbọ́ náà ọlọ́run jẹ́ mi tiwa náà ó gùn lórí gbígbọ́ rẹ̀ ọlọ́run jẹ́ àjọ ríra wa pẹ́ àtàwọn tó sọ àtàwọn tí ń yàn rẹ̀.